ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa ò gbogbo ọmọ yorùbá nílé lóko lọ́nà lẹ́yìn òdì yorùbá nation òun la fẹ́ òmìnira ilẹ̀ yorùbá òun ló ṣe kókó fún wa hmm, ìròyìn ní yàjóyàjó la ní ká mú wá fún yín o omijé arúgbó hmm, omijé arúgbó ṣépè fún àwọn gómìnà ilẹ̀ yorùbá tó gbogbo ọmọ yorùbá nílé lóko lọ́nà ó ti ṣẹlẹ̀ báyìí o ó tún ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ lọ́dọ̀ gọ́vnà ṣèyí mákindé yìí náà ni as usual bàbá ti sọra wọn di wólewóle of nigeria. haba kí ni àwọn àgbàlagbà yìí kí ni wọ́n ṣe fún bàbá tó fi jẹ́ wípé ó kọ̀ wish láti pa wọn lẹ́kún ni ó ti wá sọra wọn di wólewóle of nigeria ìyẹn àwọn ìjọba wa ó mà ga o. Hmm, ẹ jọ̀ọ́ àwọn arúgbó eléyìí sì níbo lẹ ti expect kan tún ti bẹ̀rẹ̀ ẹ wá ní kó má fi omijé arúgbó ṣépè ẹ jọ̀ọ́ ohun tí wọ́n fi gbogbo ayé wọn kó jọ ó ṣe wá jẹ́ wípé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ wá dé ló wá bu gbogbo ẹ̀ gọ́vínà ṣèyí mákindé dé ló bá ń bu gbogbo ẹ̀ lọ ló bá ń ya gbogbo rẹ̀ lọ ó bá ti katafílà bọ́ ó wó wọn lọ ni o ìyá kan mà ló jáde o ló jáde lára àwọn ẹni tí ó ní ilé tí wọ́n wó ní ìpínlẹ̀ ọ̀yọ́ hmm, ìyá yìí ló pariwo pé kí gbogbo ọmọ nàìjíríà ó gba àwọn o pé kí gbogbo aráàlú jáde ti àwọn pé kó gba àwọn nítorí pé lọ́wọ́ báyìí kò sí ibi tí òun fẹ́ sùn mọ́ nítorí ilé tó tún gbójúlé wọ́n ti wo ẹjọ́ kí ló ń ṣẹlẹ̀ gan-an pẹ̀lú ìjọba wa tí jẹ́ pé wọn ò láàánú ará ìlú ẹ wá wo bí ìyá yìí ṣe pariwo tí ó ń tara ti ara bí amọ̀ ń ta àwọn èèyàn ẹ jọ níbo ni kí ìyá yìí tún ti bẹ̀rẹ̀ gbèsè ayé báyìí níbi tó jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí ìyá pariwo pé kò sí òrùlé tóun máa mórí òun wọ̀ mọ́ ní ìtó túmọ̀ sí pé wọ́n ti wólé ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti wólé ẹ̀ ẹ jọ kí ló kàn kódà níbi tó lè dé ìyá yìí ti fẹ̀yìntì nínú iṣẹ́ ìjọba kò dé tí ìgbà gratitude rárá ṣùgbọ́n during to services gbogbo nǹkan tó fi àárọ̀ ẹ̀ kó jọ wọ́n mà ti wó o mọ́ ní ojú ẹjọ́ ẹ wá wo bí oníyà ṣe ń pọ̀n bí ó ṣe ń pariwo tó ń bẹ̀bẹ̀ pé kí àwọn èèyàn dákun kí wọ́n gba òun òun ò tí ì gba gratitude òun rárá rárá síbẹ̀ ẹ̀ tún wo ohun tó tún ṣẹlẹ̀ ìyá yìí ń jẹ́ kó yíra pé láti 2016 ni òun ò tí ì gba gratitude òun o hmm. ìyẹn nìkan ni ìyẹn nìkan bàkọ́ àwọn arúgbó ń jáde back to back tí wọ́n ń ké tí wọ́n ń pariwo ìyá mìíràn ló tún jáde báyìí tí ó tún ń pariwo tí ó ń pépé ẹ dákun Ṣèyí Mákindé ẹ gbà mí kí ni mo ṣe tó fi jẹ́ pé ẹ fẹ́ sọ òun di ẹni tí ò nílé lórí mọ́ tó fi jẹ́ wípé ẹ fẹ́ jẹ́ kó òun wá di ẹni tí ó máa máa sun ìta èmi ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àwọn ìjọba wa ọ̀dájú ìjọba la ní àwọn ìjọba tí wọn ò láàánú ará ìlú ẹ wá wo omijé lójú arúgbó ìyá yìí ń pariwo pé kí Ṣèyí Mákindé dákun kó má sọ padà di ẹlẹ́sìn àárọ̀ tí ò ní kankan lọ́wọ́ mọ́ hmm, ó ga o ẹ̀yin ìjọba wa ẹ dákun kí la aráàlú ṣe tó fi jẹ́ wípé bíi kẹ́ máa rómi lójú aráàlú òun ló máa ń tẹ̀ yín lọ́rùn òun ló máa ń dùn mọ́ yín ṣẹ́yà nìkan lẹ́túrí ni ìyá mi mà tún sọ̀rọ̀ ìyá mi tún sọ̀rọ̀ tó jáde tó ń béèrè pé kí ni ọjọ́ orí ẹ̀ ìyá ní seventy six years ni òun ẹ jọ kí ni ìyá yẹn ti lè ṣe mọ́ sìn tí ìyá náà ń pariwo pé kí Ṣèyí Mákindé dákun kó jọ ẹ jọ ìyá seventy six years ẹ jọ kí ló tún kù tó fẹ́ ṣe ibi tó tún gbójú lé tó tún fi wọ̀sùn ìjọba tún ní rárá sẹ́ àfi káwọn wo ibẹ̀ ni gbogbo ọmọ nàìjíríà ṣẹ́rìí ta fi sọ pé ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ ní kálukú pín ìyá yìí pariwo pé seventy six years ni òun pé kí wọ́n dákun kí wọ́n gbà wọn lọ́wọ́ ṣèyí mákindé tá a bá máa wò ó sí ó ti dé oríṣiríṣi àwọn arúgbó mẹ́ta tí wọ́n pariwo tí wọ́n ń bẹ̀bẹ̀ ẹ jọ̀ọ́ kí ni wọ́n gbà lọ́wọ́ gómìnà ṣèyí mákindé tó fi jẹ́ wípé bíi kó máa rí omi kí ni wọ́n fẹ́ kí ni gómìnà ṣèyí mákindé kí ló fẹ́ gbà níbẹ̀ ẹ dákun ṣé ẹ rí àwọn ìyá yìí ń jáde tí wọ́n dẹ̀ ń pariwo pé wọ́n dẹ̀ ń pariwo pé kí Ṣèyí Mákindé kó dákun kó má wọlé mọ́ àwọn lórí ah! gbogbo ọmọ Yorùbá ṣe ti rí ìdí tá a fi sọ pé ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ nítorí pé a ti rí i pé ìjọba yìí ò lè favour wa ẹ̀yin náà ẹ wò ìjọba ìjọba tí ò lè favour aráàlú ìjọba tó jẹ́ wípé ìjọba mùjẹmùjẹ ọ̀tọ̀ nìyẹn lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba wólíwólí ni a wà báyìí o nítorí pé wọ́n kàn mú gbogbo ẹ̀ wọ́n wú o lọ ní gọ́vnà Ọ̀yọ́ state dẹ́ẹ̀dẹ́ẹ̀ náà ẹ wá wo ìyá seventy six years sísìn ẹjọ́ níbo ni kò ti bẹ̀rẹ̀ ìyá seventy six years ṣé ó ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní máa tuwó owó iyẹ̀pẹ̀ ní àbówó ilẹ̀ àbí owó búlọ̀kù jọ ni títí tó máa fi bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ni àbí ìyá tó jẹ́ wípé twenty twenty àti twenty sixteen ni ó ti fẹ̀yìntì tí ò dẹ̀ tún ní gratitude ẹ̀ ẹjọ́ níbo ni kí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ ẹ̀yin ìjọba wa ẹ̀ tiẹ̀ ṣàánú ará ìlú rárá ọ̀tọ̀ nìyá ẹ̀ kọ́kọ́ sọ pé Ṣèyí Mákindé pé wọ́n sọ gratitude àwọn láti 2016 ibi tó tún wá forí pamọ́ sí pé kó tún máa wọ̀ sùsì wọ́n tún mú ṣe lọ́ tún wo àhàṣe ti di wípé àwọn ìjọba yìí ò láàánú rárá ṣe é rí pé àwọn ìjọba bá yìí wọn ò tiẹ̀ pìtì wá àfi kí wọ́n bà ti ará ìlú jẹ́ ló wà lọ́kàn wọn wọn ò fẹ́ kárá ìlú wọn tiẹ̀ rọ́wọ́ mú dépòdépò pé ará ìlú fẹ́ rí owó mu lọ sí ẹnu ẹjọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn wo ni ká bùṣọ báyìí ṣé àwọn tó campaign fún wọn tó pariwo tí wọ́n kàrámọ̀ wọn wípé Ṣèyí Mákindé ń sanwó oṣù ó sanwó òṣìṣẹ́ àbí ara àwọn òṣìṣẹ́ wọn kọ́ ni ó pariwo pé àti twenty sixteen lòun ti gba pé òun jẹ́ ti gba gratitude rárá ah tó dẹ̀ ti fẹ̀yìntì láti twenty sixteen ẹ wá sí ìyá dẹ̀wà tí ò ti gba gratitude still yet wọ́n tún wọlé mọ́ wọn lára lórí gbogbo ẹnu tá a dán tó fi polówó Ṣèyí Mákindé fún wa ó sanwó òṣìṣẹ́ ó ń sanwó ìfẹ̀yìntì ẹjọ́ ìyá tó jáde ti sọ pé láti 2016 ni òun ti fi ẹ̀yìn tì títí tí dìsín kò tí ì gba gratitude ó lọ bí odidi ọdún mẹ́jọ odidi ọdún mẹ́jọ ni ìyá ò fi gratitude ẹjọ́ báwo lẹ ṣe expect wípé omi ò ní jábọ́ lójú arúgbó báwo lẹ ṣe expect níwọ̀nba ìkọ́ tí ó tún kù fún ìyá gọ́vùnà Ṣèyí Mákindé ti débẹ̀ ó tún fẹ́ bá wọn ṣe kíni dábẹ́ wo ẹ wò ẹ jẹ́ kàkà àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn kọ̀ọ̀kan ẹ jẹ́ àgbọ̀ǹkan tí wọ́n sọ hmm. ó lè ní gbogbo wọn kì í ṣe ṣòun mákìkún nìkan o ìyẹn ṣe pé kì í ṣe ṣòun mákìkún nìkan o gbogbo wọn ni gbogbo wọn ni o olórí burúkú ni gbogbo wọn èmi kọ́ ni mo sọ o hmm. don't come for me o àti dáràn hmm. má jìyà kẹ́yìn lórúkọ àti dáràn májìyà kẹ́yìn lórúkọ jésù gbogbo àwọn olóṣèlú ilẹ̀ nàìjíríà olè jẹgúdújẹrá ọ̀dájú ìkà ìmọ̀taraẹni nìkan ni gbogbo wọn ọlọ́run ló máa ṣe ìdájọ́ gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ yorùbá tí ẹ ya ọ̀dájú hmm, èmi kọ́ ni mo sọ ọ́ àwọn aráàlú ló ń tẹ̀ sójú ẹ̀ báyìí hmm. Ṣèyí Mákindé This is very heartless. Yorùbá nation no going back. Yorùbá must get their freedom from this heartless politician. Bẹ́ẹ̀ ni o, Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó nílé lóko lọ́rùn lẹ́yìn odi. Ẹ bá mi like, ẹ comment, ẹ tẹ̀ sójú ẹ, ẹ jẹ́ kó yàwó èèyàn pé Yorùbá nation náà ni No retreat, no surrender. Láti fi àsìkò ìdágbére fún yín pé God bless Yorùbá nation. Ó dàbọ̀.